ṣé kí n ka hello mr uh-huh. man you are we are we are we you are not you cannot interpret anything for me i'm follow what i read i don't hear interpreting i i'm i'm, I'm working on what i read so ó yá ka John chapter ten verse eight olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tí ó ti wá síwájú mi ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn. so now Òkánípò sọ wípé olè àti ọlọ́ṣà ni àwọn Farisí àbá sọ pé àwọn Farisí gbogbo everybody so báwo lẹ ti fẹ́ ṣàlàyé àárín yẹn fún wa. ikọ́ tó sọ ń bẹ̀ yẹn kì í ṣe àwọn tó ti come before him. Mm bàbá yìí ṣe ṣe bí àjọ kan ni. no eh, not eh, before him eh, no ẹ jẹ́ ẹ jẹ́ explain fún yín ẹ tún kà lá ẹ má explain ẹ tún padà kà. the english sets those have come before me tọ́wá ba. tọ́wá ba. kì í ṣe àwọn tó ti wá kó tó wá. ó yá tún padà ka bíbélì tún padà ka yorùbá. ok ó ní olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tí ó ti wá síwájú mi. exactly ṣé ó tó wá síwájú ẹ before me. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù you are talking to King Solomon. yes King Solomon. ẹni sùúrù ẹni sùúrù sir where we are talking about before me ẹ ń sọ̀rọ̀ nípa àwọn ọdún. before bí sìn bí bá ní ẹdún sùn bí bá ní mo fẹ́ rí ọba Solomon sìn ọwọ́ anóyá ẹ lọ rí ọba Solomon so i'm coming before you mò ń wá bọ́fẹ́ wá bá yín oh, àwọn tó wá síwájú tó wá bá mi not àwọn tó wá kó tó bí mi. hello sir hello sir àwọn tó ti wà kémi tó wá sáyé ló ń sọ kì sàwọn tó wà no no no no no no no àwọn tó ti wà no no no no. ẹ jọ sí ara ẹni tó gbọ́ yìnbó tó lè wá bá máa túmọ̀ kí ni bàbá yìí ti fẹ́ máa túmọ̀ kan míì ó ti fẹ́ máa darí àwọn ìjọ Dámilọ́lá ó. so ó ní ṣùgbọ́n ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn. so tó padà ka bíbélì. ẹ jẹ́ ẹ̀ka láti ẹ̀ka láti verse four ẹ̀jọ̀ ẹ̀ka láti verse four kó bá lè yé bàbá yìí. And when he brings out his own sheep, he yeah. goes before them, and the sheep follow him, for they know his voice, yet they will by no means follow a stranger, but we be free from him. And they did not know the voice of the strangers. Jesus said this illustration, but they did not understand the things he had spoken to them. Then Jesus said unto them, Most assuredly I say unto you, I am the door of the sheep. All whosoever came before me are thieves and robbers, but the sheep did not hear their voice. Bàbá yìí kò sí nǹkan tẹ́ túmọ̀ níbẹ̀ yẹn. Àwọn tó ti wà síwájú ẹ̀ ló ń bá wí àfi tẹ́ bá fẹ́ parọ́ nìkan ló kù. ọba. ṣé kí n ka yorùbá ẹ. ẹ ka yorùbá ẹ jọ. okay from verse verse four right. Mm-hmm. nígbà tí ó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde ó síwájú wọn àwọn àgùntàn sì ń tọ̀ lẹ́yìn nítorí tí wọ́n mọ ohun. ó síwájú wọn àbí bẹ́ẹ̀ kọ́. ó síwájú wọn nítorí nítorí tí wọ́n mọ ohùn rẹ̀ wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn ṣùgbọ́n wọ́n á máa sá lọ́dọ̀ rẹ̀ nítorí tí wọn kò mọ ohùn àlejò òwe yìí ni jésù pa fún wọn ṣùgbọ́n ó yé ohun tí nǹkan wọn ní jẹ́ tí ó sọ fún wọn kò yé wọn nítorí náà jésù tún wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín èmi ní ilẹ̀kùn àwọn àgùntàn olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tí ó ti wá síwájú mi ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn. it's okay so àwọn tó ti wá síwájú ẹ̀ ló ń bá wí so kò sí ìkọ́tẹ́fẹ́ sọ ń bẹ̀ yẹn mo farabalẹ̀ ka ó yé mi ni so nígbà tí jésù sọ pé òun wá pa òfin irun kí ló tó fi ń bú àwọn tó ti wà síwájú ẹ kí ló tó respect wọn. ah ok now ẹ jẹ́ kí n blend pẹ̀lú ọ̀rọ̀ yín because mo mo yí sàwọn fans mo yé báyìí sọ mo sàwọn fans kan lọ́wọ́ now àwọn wo ni ẹ fìgbó jesus refer sí ṣé ẹ kàn rò pé àwọn tó sọ níbẹ̀ yẹn àwọn tó ti wá bíi moses. kì í ṣe mo ro ó ní ó kó gbogbo wọn pọ̀ ní gbogbo. àwọn olódàrúkọ o. kí lẹ wí. ó kó gbogbo wọn pọ̀ all everybody gbogbo àwọn tó ti wà síwájú irúfẹ́ ìsìnkè mi sọ wípé gbogbo àwọn gbogbo from example ń sìn kí ìjọba ìlú kan kì í sọ pé gbogbo àwọn tó ti jọba síwájú mi wípé olè ni gbogbo wọn ìtumọ̀ ènìyàn tẹ̀ bá mọ̀ so now yes. jésù sọ̀rọ̀ lówelówe ni o kò sọ wípé olè ni wọ́n a jẹ tó bá tó bá sọ wípé jésù ń sọ̀rọ̀ lówe lówe níbẹ̀ a jẹ́ pé àjíǹde náà òwe ni àjíǹde ò sí nǹkan tí mo wá ń sọ ni pé jésù wá sọ níbo nínú bíbélì láti rí wípé gbọ́n tó wà lẹ́yìn yẹn sọ nípa ẹ̀ ni wọ́n ti jalè àbí wọ́n ti wá olè. mi ò gbọ́. níbo nínú bíbélì láti tọ́ka sí pé gbogbo àwọn tẹ̀ ń sọ bí mósì moses àwọn elijah àwọn elisha yẹn náà ti wá olè tó jẹ́ pé jésù máa fi wá tọ́ka sí wọn pé olè ni wọ́n. ẹni tó bá mọ́lẹ̀ ló máa mọ nǹkan tó lè jí òun ló mú wọn lólè jésù lè máa béèrè lọ́wọ́ ẹ̀ kì í ṣe mi. I think Oba Solomon just assumed. ẹ má wá sọ pé mo àjọ ká ni we read it but you read it I read it why what's the meaning of assume. I'm no it was an assumption that you made there. key key ni mo máa ń sọ key. you were I'm assuming talking... that ọ̀rọ̀ tó sọ bẹ̀yẹn omi àwọn prophets tó ti wá before him gbogbo àwọn tó ti wá sú ẹ gbogbo àwọn òjíṣẹ́ tó ti wá síwájú ẹ ló bá wí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti wá síwájú ẹ ló bá wí kí Jésù. no sir. so no sir. now you, àjọ you misinterpret that place. àjọ kọ síbẹ̀ ni wọ́n jọ àjọ kà síbẹ̀ ni. you misinterpreted it that was a full misinterpretation by you. is that interpretation that you are using to deceive your because for member the English verse says when he has brought out all his own he goes before them that before is there. I know I know I know I know and the sheep follow him for they know his voice a stranger they will not follow but they will flee from him for they do not know the voice of strangers. This figure of speech Jesus used with them but they did not understand what he was saying to them. The same way tí kò yá àwọn èèyàn gbà yẹn náà òun náà ló fi yé yín sìn because figure of speech. bàbá yẹn máa ẹ̀dínfẹ́ kínú bí mi nìyẹn ẹ má sọ pé kò yé ni nǹkan míì ni jésù ń sọ ń bẹ̀ yẹn ìgbà tó yé wọn ó wà là á wípé ó lè nǹkan tí mo bá yín sọ látàárọ̀ ni wípé àwọn àgùntàn kì í gbóhùn àlejò that I What happened? Okay, Ochiang. Can you hear Hello? me? à ń gbọ́ No. yín báyìí sí ọba Kí kí ni yẹ kí ni yẹ pọ̀ sá àgbọ̀ yín lẹ́ẹ̀kan? Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí? Mo ti gbọ́ yín bẹ́ẹ̀ sí. ni bẹ́ẹ̀ Why does did she assume? Because if Jesus was saying all those who came before me níbẹ̀ eh? we all know that many who came before Jesus. Many people. Yes. But the good prophets, the bad prophets, and the terrible ones. Now, okay. why did you, in your own opinion or wisdom, assume that I want Jesus to sọ nípa Or ó include Elijah, Elisha, Moses, Ezekiel. Why do you think that way? Because ó sọ the word Bobo is everybody. ká ní pé ní english ó ní all ká ní pé ó sọ wípé pharisees and sadducees àwọn mọ̀ pé àwọn yẹn ló ń bá wí ká ní pé ó sọ wípé some àwọn mọ̀ pé kan ló ń bá wí o everybody o gbogbo wọn ló pè ó ní olè àtọ́lọ́sà ní gbogbo. mo ń ka mo ń ka explanation bẹ́ẹ̀ every every verse ó ní explanation sure too deep nínú àwọn original manuscript yẹn. ta ló ṣe explanation yẹn síbẹ̀ àwọn wo nìyẹn who are they. These are deep scholars. Ṣọ̀pẹ́ ó dàbí. Yes. Those scholars, those scholars, no matter what they interpret there, they interpret what favored them and what favored their religion, man. And I will not accept any scholar explanation. But, but let, me, let, let me read what they, what they wrote here. Only when Jesus said, All who came before me are thieves and robbers, but the sheep did not listen to them. He is making a claim about his own uniqueness, authority, and him as true shepherd. Now he's saying that any other false or ineffective spiritual leaders, Totiwa, in the odidi ineffective ones, not àwọn tí Ọlọ́run dìdí tàmí róró sí lórí. Àwọn ni Jésù bá ń là, Jésù bá wọn, eh, àwọn tó interpret ṣe wọ́n bá Jésù ń pẹ́. Jésù kẹ ọ̀ráyè tí wọn Jésù ńlá ni ó ní olè làwọn àtàwọn lọ́sàn-án ni gbogbo àwọn tó wà síwájú ẹ̀yin lè dẹ́ ń pẹ́ ẹ̀yin lè kan Jésù. ìyẹn náà mi pẹ́ no this is pé as we are now èmi kọ́ mi kọ́ Bible. ẹ jẹ́ ká lọ sí tọ́pìkì mi ẹ jẹ́ ká lọ sí tọ́pìkì mi because that place ti clear ẹ ti dáhùn question mi kí ló dé tí Jésù fi ń neglect àwọn tó wà níwájú ẹ̀ pé olè àtọ́lọ́sàn ni wọ́n ni mo béèrè lọ́wọ́ yìí ibi tá sọ̀rọ̀ dé ni ẹgbàá tẹ́ sọ pé àjẹjẹ wà. yeah yeah and yes yes and the and the answer is very simple èmi ò gbàgbọ́ wípé àwọn tí ó sọ yẹn àwọn àmì ọlọ́run àwọn tọ́lọ́run yàn gidigidi bíi Moses Ezekiel àwọn prophets yẹn Elijah Elisha I don't believe those ones are what he was talking about that was okay, why I went you, deeper. Okay, do, do you do you believe that Elijah and Moses they are a sinner? Of course. so why do you why do you why do you kí ló dé fi wọn bá kí wọn up pé wọn kì í kí ni iṣẹ́ wo lọ́lọ́sàá máa ń ṣe ó nìkan so Mósè apànìyàn ni Èlíjà apànìyàn ni kí ló wá dé tẹ́ fi ń gáàdì wọn. Hmm, I'm not guiding anyone. I'm only explaining. ẹ fẹ́ lọ máa sọ̀rọ̀ Moses bíi pé ó jẹ́ special person tí ò kì í dẹ́sẹ̀. no no no no no no. so I'm, let's only, go to another talking about... go, okay let's go to another key now. ṣé ẹ̀yin believe ṣé ẹ̀yin gbàgbọ́ wípé ṣé ẹ gbàgbọ́ wípé Jòbù sẹ́ Ọlọ́run nínú Bíbélì tí ẹ bá ń wàásù ní ṣọ́ọ̀ṣì ṣé ẹ believe wípé Jésù Jòbù padà sẹ́ Ọlọ́run kàbí ẹ̀ ò gbà kò ṣẹ ọlọ́run o. ok ẹ̀yin ẹ̀ ò gbà bẹ́ẹ̀ kó o tún ṣẹ ọlọ́run. mi gbà ara kò ṣẹ ọlọ́run. àwọn pásọ yẹn wọn kì í sábẹ́ ṣe deny àbí. yes deny god he did not deny god. sẹ́mo wípé nǹkan tó ń há gé o bọ̀ láti bẹ̀rẹ̀ ni wípé bíbélì sọ fún wa wípé bíbélì sọ fún wa wípé èṣù eh, ń sọ fún ọlọ́run wípé eh, ọlọ́run sọ fún èṣù pé ṣé o ṣàkíyèsí jóòbù ìránṣẹ́ mi pé kò sí olóòótọ́ bíi titi ẹ̀ láyé. sure ó wá sọ fún Ọlọ́run pé tí wọ́n bá ká ìjì ẹ̀ kúrò lórí ẹ̀ ó ní kò dẹ̀ fún mi ní àyè láti dán wò ó ní ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ sọ pé ẹ̀mí ẹ̀ nìkan lèmi ò fi fún ọ. ó ní tóun bá ṣe bẹ́ẹ̀ pé ó máa sọ̀rọ̀ dì sọ́lọ́run àbí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Eh, ṣé jòbó padà sọ̀rọ̀ dì sọ́lọ́run àbí kò padà sọ̀rọ̀ dì. kò sọ rárá kò sọ rárá kò síbi tó sọ. tí bá mú bíbélì tó ti sọ̀rọ̀ tí bá mú bíbélì Go back to Job chapter 21. <laughs> Job chapter 21.